rárá mo mọ orúkọ rẹ̀ lẹ́yìn Jésù kò má sẹ́nìkan o ọba mi máa ń lọ́ba tèmi ń sìn nígbà gbogbo lójoojúmọ́ lẹ́yìn Jésù kò má sẹ́nìkan o alágbára mo mọ orúkọ lẹ́yìn Jésù ní mímọ́. Alagbara gíga ni o. alágbára mo mọ orúkọ rẹ. jésù olùtọ́jú ènìyàn. alágbára giga gíga gíga gíga lọ́run àti láyé bàbá mi mímọ́ o. òdì kan gbére níjà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọmọ rẹ̀ lọ́ fi ayé arìnmásọ̀kà lẹ́yìn gbìnrin lẹ́yìn aṣòdodo bàbá mímọ́ o sára rẹ̀ tán rẹ̀ bàbá olùtọ́jú màmá rí orí o ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ nínú ayé mi èmi ò màmá rí orí o ẹlẹ́dàá mi ṣùgbọ́n mo rí àánú rẹ nínú ayé mi bàbá o. I have a ọlọ́run mi wípé ẹ wá. olúwa o. èmi ò rí orí o. ọlọ́run mi o. ọlọ́run mi ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ. ṣùgbọ́n mo rí àánú rẹ nínú ayé mi mo rọwọ́ rẹ nínú ayé mi bàbá mi mọ́. èmi ò rí orí o. mo rọ́ lára nínú ayé mi olúwa o. ṣe ti ní lórí bàbá mi náà ọlọ́run mi bí mi ẹ̀ wá. ọlọ́run mi ọlọ́run mi ìwọ lójú tí mo fi rí ìrọ̀rùn <laughs> ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn. jẹ́ kó jó mi kí ni mo ní tí mo lè fún ọ o bàbá mímọ́ mo wólẹ̀ mo kí ọ bàbá ọlọ́run mi. ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ lórí mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga bàbá. àní ìgbà tí mo rò ó iṣẹ́ ìyanu rẹ lórí mi mo rí pé o ga mo rí pé o ga mo rí pé o ga púpọ̀ bàbá mi o. nígbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ láyé mi. mo rí pé o. Èdùmàrè fàyè mi dábì rọ̀ṣẹ́ o. Bàbá fàyè mi dábì rà o. Lójú ọ̀tá mi, ó gbé mi lékè amọ̀nàṣe. Bàbá fàyè dábì rà o. Lójú ẹlẹ́tàn, ó wá ṣe kún mi dẹ̀rí iṣẹ́ o. wá sọ mí dọmọ rẹ̀ ọlẹ́dọ̀.